Hello everyone, welcome to Tony Talks. I hope you all are doing well and so let's get right into today's video and uh, thank you for all my subscribers and if you are new here, thank you and don't forget to hit on that um, subscribe button so that you will not miss out on our future videos. Thank you and please there no derogatory comments. Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Can you imagine? Follow me on Instagram. Follow me on all my social media platform. Tí n bá fẹ́ fi ẹgbà followers kò máa dà fún mi. Follow me on all my. Òun ṣe ṣòfun oníkan fọ́lọ̀ ẹ lórí Instagram òun dárúkọ ẹ ó ní tó bá fẹ́ fi gba followers ó ní kó má dáa fún ẹ ló dẹ̀ ní dáa fún ẹ náà ló ti sọ bó dẹ̀ ń da tẹ́lẹ̀ yóò padà yan máa ka ní torí ìwọ ló sọ wáì tó ń polówó Instagram wáì tó ń polówó why tó ń ṣàdvàtì níbi tó ti ń bú Wumi ah ó kọ́ dùn mí ni pé gbogbo nǹkan tí lédi yẹn ń go through kò yẹ kó ṣerú nǹkan báyìí láàrin mi àti ẹ kò yẹ kó ṣerú nǹkan báyìí ó ní làákàyè àlà nọ́ọ̀sì dẹ̀ ní ọ amúnibú ni ọlọ́run ló ní á láwọn nọ́ọ̀sì tó dá lẹ́gbẹ̀ẹ́ nọ́ọ̀sì ni ẹ gbogbo nǹkan tó wà nílẹ̀ fàbùrẹ̀ wo nǹkan tó ń ṣe so tèmi bá bọ́ta tí mo bu ẹ̀sìn wá bọ́ta wá bú wù mí wù mí tèmi ò mọ̀ rí tá kì í jọṣọ lọ́rọ̀ o ò rí mọ́ pé ọlọ́run á fìyà jẹ lọ́nà tí ò dáa wù mí tí mi ò mọ̀ rí tí mi ò mọ̀ rí rárá kí n bu ẹ báyìí wá lọ bú wù mí ẹ o ò fẹ́ kọ́ tomi sí ẹ lára o dẹ̀ lọ sódò o ò mọ̀ pé máa ń búyàn lórí social media ni ní ìtí wọ́n sọ fún mi pé Bukky ló da ìwà àti àárín ẹbí ẹrú náà ó ní Wùmí ló da àárín ìwà àtọmọ yẹ ẹrú ta ló ní kó lọ sọ sítórì ẹbí yín àbí sítórì tí Bukky sọkọ ló fa wàhálà tó tún tó sọ fún mi pé nìyẹn ló máa sún ẹ sí kóòtù àbó ò sọ fún mi tó náà ti ṣàlàyé kó gbọ́ tí mo ní kó túbọ̀ máa bẹ̀bẹ̀ pé kó tún ṣàlàyé onídàdé ẹnìkan ló dúró tiẹ̀ náà ó tún jẹ́ kí n mọ̀ ó tún sọ bíbá pé Wùmí dáàrin ní òru ọlọ́run ní ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ rè torí máa ṣe ṣó ìkò ní mí ní mọ̀ọ́kọ́ tí mo fẹ́ sọ. social media platform ojoojúmọ́ màá máa send receipt receipt mo máa drop receipt sí àwa kí ẹ ní twenty twenty three mo fún ẹ lọ́wọ́ school mo wá five thousand. ṣe ti gbọ́ ó ní kàn follow òun ó lòun máa máa drop receipt ó ti tẹ́ Karimo tẹ́ Karimo ti tẹ́ ooo àbùkù kọ Karimo o Karimo ti tẹ́ gaburata ó tẹ́ ó ti fàtẹ́tẹ́ dì tó bá ló fẹ́ fún yàn lówó gan ìyá Mohbad ẹ wà very very careful Ya Mohbad ẹ wà very careful tí Karimo bá ti ń fún yín lówó tẹ́lẹ̀ má gbowó lọ́wọ́ ẹ̀ mọ́ receipt ló fẹ́ jù síta fáàbù ẹ̀ mọ́mí Mohbad ẹ̀ ní tẹ́ ẹ̀ ní tí ẹ wà very very careful nípa ọ̀rọ̀ ẹnu wọn la ó fi mọ̀ wọn onígbàgbọ́ nìyí christian nìyí ẹ lọ gbọ́ ṣòkàrí mọ́ kẹ́ digest ẹ wò pé kí ló lè tó yìí ọmọ ìyá máa ń jà kí ni ọmọ ìyá ti yín ṣe tá a fi bá wí èyí tí kàrímọ́ ṣe worst ju tọmọ ìyá ti yín ṣe lọ. worst receipt ló lóun fẹ́ máa jù síta yẹn so kẹ́ ẹ̀ mọ̀ pé gbogbo nǹkan tó bá fún yín láyè ló máa padà proof receipt ẹ̀ ó máa jù síta náà gbogbo nǹkan tó ju yín ti rí yẹn kò dẹ̀ ní dákẹ́ káre mọ́ wá fojú yín gbolẹ̀ kẹ́yà tètè mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣera yín nísìn nísìn nísìn ẹnikẹ́ni ò gbọ́dọ̀ báyà Mohbad jà wọ́n kọ́ máa nídìí kéèyàn bá wọn sọ̀rọ̀ ni wọ́n gbọ́dọ̀ wà very careful kọ́ máa yẹ kí lè manipulate wọn kò sí nǹkan kan tó lè fún yín tó bá dáhùn ẹ̀yìn àtìyàwó ọmọ yín rọ àti Liam kò ní dá rárá torí kan lẹ máa fọwọ́ mu bẹ́ẹ̀ ni ìyá ọkọ Wùmí lẹ jẹ́ ẹ̀gbọ́n ló jẹ́ fúnyàwó ọmọ yín ẹ̀ mọ̀ rí kò lè máa bú ìyá ẹ̀ kó máa bọ́ àbúrò ẹ̀ kó wá sọ pé ẹ̀yin ló fẹ́ fi ṣọ̀rẹ́ ẹ̀yin ló fẹ́ fi ṣèyà ẹ̀yin ló fẹ́ mú wá Amẹ́ríkà láti wá fi ní ṣe náà ní ibo náà ti ń ṣerú ẹ̀yà Mohbad ọmọ Yorùbá nìyí Yorùbá ni yín mà. Yorùbá ni yín mà. Èmi ò mọ̀ bóyá máa wo show mi o. But t'Ọlọ́run bá jẹ́ kẹ́ ẹ rí. Àbá tó bá rí. Ẹ lọ wo gbogbo show tí mò ń ṣe látẹ̀yìnwá. Mo máa support yín ni. Mi ì fẹ́ gbọ́ nǹkan tí anybody fẹ́ sọ. But ọmọ olórí burúkú yìí, ó máa mú yín kọsẹ̀. Á bá yín ṣe. By the time tó bá máa jù yín lẹ́tọ̀ọ́, iwájú ò ní ṣe lọ, ẹ̀yìn ò ṣe padà sí ẹni tó ń là mọ́ yẹ ó ló ń lò fún yẹ ó ló ń lò fún yẹ mi ìfìyà mi ṣeré bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí o ẹ̀ ráwọn ẹ̀ta wọ́n bá máa bú mi ìyá mi náà máa kọ́kọ́ bú èmi ò fi ìyá mi ṣeré o bọ̀ torí pọ́ńbù ìyá mi mi ò rí tiwọn rò àmọ́ èmi ò fi ìyá mi ṣeré mi gangan fúnra mi tí n bá rí ìyá mi bí mo wà ẹsẹ̀ mi méjèèjì mo máa fi ń kulẹ̀ mọ́mí mi máa ní láéláé máa ní láyé ẹsẹ̀ mi méjèèjì kò síbi tí mo ti bá pàdé ẹni títí ẹsẹ̀ mi méjèèjì máa fi ń kulẹ̀ ó máa fà mí dìde fúnra ara wọn ni mi ìfìyà mi báyàn ṣeré o wàláì àwọn ọmọ ìyá mi mọ̀ ó mọ̀ pé èmi kọ́ ni ẹ máa ní ẹfẹ́fẹ́ jọ mọ́mì mi sùn wọn ò ní gbé dọ́dọ̀ tèmi torọ́ mọ̀ pé mo máa gbà lérí ni torí èmi máa jẹ́ kó yé wọn pé ibi táwọn ọ̀yá wa ti dé sí èyí o gbúdọ̀ máa rí mistake wọn yá wọ́n ti go through a lot nílé ayé ju kéèyàn máa lóun rí mistake wọn sí nínú mistake yẹn á ti máa show wọn love kọ́lọ́n jẹ́ kó túbọ̀ pẹ́ fún wa èèyàn kì í lọ kó padà dé o àsìkò tán wà ń tà yìí tán sì wà lọ́wọ́ wa ìkáṣí ìkáṣe kí ni ká lófẹ̀ẹ́ pẹ̀lú wọn tọ́lọ́jọ́ bá dé gan ìṣẹ̀dá wọn máa ṣàdúrà fún yàn lèèyàn á fọwọ́ gbáyà wàláì tán bá síbẹ̀ gan èèyàn máa bọ́ sí kọ̀rọ̀ lẹ́yìn tó pọ̀ lọ́hùn tán wá ṣì máa pẹlẹ́dà ìyá ẹ̀ ó sì máa máa jẹ́ o ó máa máa jẹ́ fún ẹ torí pé o tọ́jú o kẹ o gẹ̀ nínú ayé mi ìfìyà mi báyàn ṣeré bẹ́ẹ̀ ṣé ń wò mí yìí o mi fi yá mi báyọ̀ ṣeré o tí mọ́mí mi bá máa kí mi mi báwo ni ṣé o ti jẹ mo lè má ì tí jẹ máa ní àmọ́ tí ẹ wo oúnjẹ kejì gan mò ń jẹ lọ́wọ́ ẹ mo lè má ì tí jẹ oúnjẹ yọ ọkàn wọ́n mi ò fẹ́ kí n pẹ́ jẹun wọ́n máa náà wọ́n fẹ́ kí n lọ́sà ọlọ́run ò dẹ̀ fún mi lọ́sà bọ́ mi kí n tètè jẹun àárọ̀ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ náà bọ̀ tí ìyá mi bá bá mi sọ̀rọ̀ báyìí ní bóyá bíi ten o'clock wọ́n á ní ṣé o ti jẹun mi ì tí ì jẹun o màá ní ah màá ní ìfà tẹ́lẹ̀ kejì ló wà wájú mi lọ́wọ́lọ́wọ́ tí mo ẹ̀ ṣe jẹ tán mo wọnú neighbor room ìyá mi pè mí sásìkò mi ò gbé ìgbà tára tù mí díẹ̀ mo pè ìyá mi padà fúnra ara mi ni àmú ní ẹ̀ tí sùn by this time kí ló tẹ́ ṣe pè mí ó ní rárá ọkàn mi kọ̀ wà lọ́dọ̀ ẹ ṣàlàáfíà ni ah, mo gbá ah, irú ìyàwó lélẹ̀ àlàáfíà kọ́ ó pọ́nmi ìlẹ́sọ́pọ̀ àlàáfíà kọ́ mọ́ná àlàáfíà ni mà mo wà ókè ṣẹ́rí tó tún fẹ́ já mi jẹ lẹ́gbẹ̀ẹ́ kan báyìí mo ní mọ̀ èmi orúnkún mi orúnkún mi ó dàárọ̀ mà ó dàárọ̀ mà mo ń jí jáde bí mo ṣe pa ni. wá wá sórí íńtánẹ́ẹ̀tì wá ń rojọ́ wèrè ń rojọ́ orí burúkú aláìníláárí obìnrin ìwọ náà dẹ̀ ti bímọ aláìníláárí obìnrin ilé ẹ̀ ṣe gọ́ṣà wà lamẹ́ríkà òun ṣe nọ́ọ̀sì ó mọ̀ pé ó ponú nínú ayé ẹlòmíì gan yẹ́ ẹ̀fọ́rí dúró fọrùn dúró gan kò tí kúrò lu nàìjíríà kò tí rọ́wọ́ mú lọ ẹnu tán òjòyè aláìmoore òmoore lọ́wọ́ náà débi tó máa moore lọ́wọ́ èèyàn mo fojú àbúrò ẹ gbolẹ̀ pẹ̀lú oríṣiríṣi tó ń rí nínú ayé nírú èjì ẹ̀yẹ oríṣiríṣi tó ń rí nínú ayé mo fojú ẹ gbolẹ̀ ta ló yẹ kó má búrò ẹ kó gbé ọrùn ẹ kó gbé kó gbé gbé léjìkẹ́ ẹ̀ tó yẹ kó kọrin kó hàn gẹ kó kókó kíìsì ẹ̀. ta ló yẹ kó understand ẹ jù tí ò bá ṣe wọ ta ló yẹ kó understand àbúrò ẹ jù wọ lọ ó ṣàdúró nǹkan yẹn ó ní kẹsẹ tún jà tó bá jẹ́ mi ń kọ́ ìwọ tó yẹ pé tó bá bínú bá bí ìwèrè ni bí ìṣàngó lójú a máa tu ni o tí ẹ̀rọ nǹkan tó ń ṣẹlẹ̀ sábúrò ẹ lọ́wọ́lọ́wọ́ wà tún fẹ́ẹ́ tà fáwọn ẹnímì ni ó wà ní kó má ṣọ́ra fún ẹ wo máa rí ìkọ́ọ̀dẹ látòrí dé sàlẹ̀ ni màá tún ẹjọ́ ẹ bá mi sọ fún ẹ ní ó fi mí lẹ̀ wò ó rèé tó rọ́tọ̀ ló tún máa sọ tó ó ṣòro tó sì fílẹ̀ nà tó bá yá tẹ́bí bá ti lọlẹ̀ kò ní sí pé bóyá púrúfù kankan pé kinní kankan kó ń ṣọ́ra fún ẹ mọ́ sì fílẹ̀ for now ó ti understand àwọn aráàta wọ́n wọ́n àmà ìwọ náà wọ́n á kí ló dé ẹ fẹ́ pa ni. tó bá wà bíbá nírú Germany ìjọba gan tó ń ṣàwọn náà bí gan máa máa kẹ́ ni wọ́n máa máa kẹ́ ni. káwọn ọ̀rẹ́ máa ń lọ́wọ́ mẹ́rin mẹ́rin mary kíní kan tí màmá síkà gbé àkáǹtì ẹ̀ lẹ́ẹ̀lẹ́ níjọ́ mẹ́ta ìtàn ní kan dáwọ́ sí àkáǹtì mary mary yẹn ò lè sọ pé òun ò mọ̀ mí rí àwọn táyé kọ́ ìkan báyìí náà pẹ̀jọ́ ṣe ọ̀rẹ́ mo wá mo wá síbẹ̀ mo fún gbogbo one five thousand mo ra provision wà fún lẹ́yìn tí mo sọ eighty seventy thousand owó school ẹ̀ mo tún fún ẹ pocket money ọkọ mi tún fún ẹ lówó a tún lọ lọ́nà ó tún fi school father ẹ̀ wọ̀n mo tún back mo tún fún school father ẹ̀ lówó àwa délé adélé wumi ò lè pè mí pé àǹtí mi ṣe ti délé mo mo ṣe ń bẹ ọkọ mi pé adé má bínú o bóyá ó ń kàwé lọ́wọ́ ni o ó tún wá díjọ́ kejì mo tún dúró dọjọ́ kejì bóyá ó máa pè pé àǹtí mi ẹ ṣí àná ó pé ń jọba wá bóyá ti délé ìjọ́ kejì gbà mi ò rí pọ́ọ̀lù ẹ tó di mo ti gbàgbé pé mo wà lórí iṣẹ́ òṣà mo ti fi sí mo wọ ẹnu ẹ̀ mo ọwọ́ adẹ́lẹ̀ mo wí ọ̀hún pè mí ọ̀hún dúpẹ́. ti ṣọ ara ẹ̀ ṣé gẹ̀yìn máa mú nǹkan ni ṣó yìí mi ìṣọ́ òpójú lásán ló fi ṣe o kò ná má rárá. eight pm ọjọ́ kejì mo ní mú mi kò sọ ọmọ lára ẹ̀ tó bá tó bá tiẹ̀ pín mi lé òpó ọkọ mi lé èmi àtọkọ mi agbéra láti èkó àwa kí ẹ níjẹ̀bú òde ní sùúrù ẹ pàtó ọmọ o ò lè pè wá pé àǹtí mi ṣé kò sí traffic ṣe ti délé o ò pè wá jọ yẹn nìyẹn ó tún dijọ́ kejì o ò lè pè wá pé àǹtí mi ẹ ṣí àná ẹ bá ń gbé fóònù fọkọ yín kí kí wọn kọ́ ṣí àná olórí burúkú aláìmoore ni ẹ èmi lọ èmi lọ fẹ́ ṣé bí gbogbo ìtàn ṣe ṣé wọn kéjì. ọ̀rọ̀ tó ń sọ yìí ó dà nípa ọ̀rọ̀ eight years ago ló ń sọ yìí o so Wùmí ma bàa ṣe mọ́ for now mi ìdarí ọmọ ìyá rú o má bàa ṣe for now for now ma bàa ṣe ẹ sì máa settle bọ̀ má bàa ṣe àjẹbẹ̀wò ọlọ́njẹ́ onísìnmi ńlẹ̀ ayé tóró máa tún padà gbò bí ajá ọ̀rọ̀ ọdún mẹ́wàá sẹ́yìn ló ń ba ló ń rún ẹ Ti báyìí tí ó tọ̀nú ẹ̀ wọ̀ mo mọ̀ pé lẹ́yìn tó pé ẹ̀yẹn tó bá tiẹ̀ kó ṣẹlẹ̀ lóòótọ́ ẹ ti settle ẹ̀ but now òun ló ibẹ̀ ló padà sí yìí online fún ẹ báyìí ṣé o ti rí báyìí so for now dúró lórí ọwọ́ ẹ kó fúnra ẹ nísinmi fọkàn ẹ nísinmi fọkàn ẹ balẹ̀ kó lè rojú ráyè ṣèyí ọmọ ẹ ó kéré ju ogun nǹkan tó ju ẹrin ìlọ kí ló dé. sátọ̀dẹ̀ tẹ ṣe bẹ́ẹ̀dẹ̀ fún Liam ṣé wọn kẹ́ bọ́ ṣe jáde fún mi nìyẹn ṣùgbọ́n ṣùgbọ́n orí burúkú kò ń pa fún wọn jẹ́ ká sọ síta kó wọn ọmọ Nàìjíríà bá wà dá kó sẹni tó jọ èèyàn burúkú nù èmi àti ẹ wọ́n lórí burúkú ọmọ yìí. àwọn ọmọ Nàìjíríà kà bá yín dà kò sí wàhálà kò sí wàhálà kò sí wàhálà ah ilẹ̀ ti ṣú o. ṣebí àìgbọ́rùn ẹni ò jẹ́ kó lọ sí NYSC lọ́jọ́ tèmi torí kí ló ṣe ń bá mi jà ṣe fi tó. ṣé ẹ mọ̀ pé gbogbo nǹkan ẹ ló ti sọ fún mi gbogbo nǹkan tó sọ ẹ ló ti sọ fún mi tó bó ṣe ń sọ kò jẹ́ tuntun gbogbo nǹkan ẹ ló ti sọ fún mi àìgbọ́ràn ẹ ló jẹ́ ibo ló wá lọ nígbà tí ó gbọ́ràn ó lọ bọ́kọ ẹ̀ ó lọ bá Mohbad ó ti sọ́nà ó náà ìgbọ́ràn ó sọ fèmí náà lẹ́yìn ó náà ìgbọ́ràn ẹ̀ ó lò ló jẹ́ kó wà nínú ewu tó wà yìí tó bá gbọ́ràn náà tó lọ ṣe NYSC náà èyí ò ní kí ó má fẹ́ Mohbad èyí ò ní kí nǹkan tó ṣẹlẹ̀ má ṣẹlẹ̀ àbí agùnbánirọ̀ àbí agùnbánirọ̀ àbí. pòlù ní ẹ kiri ni pé o ti ṣe tán skul kó wà lọ sáf torí ẹ̀kọ́ ló ṣe blọ́ọ̀kù mi mo máa pè é títí tì Wùmí mo pè é títí tì mo pè é títí tì pé Wùmí wà lọ sáf Wùmí wà lọ sáf ṣe bó blọ́ọ̀kù mi ni ó blọ́ọ̀kù mo dẹ̀ fẹ́ yá ẹ mo ní báwo lọmọ ṣe máa lọ sí yunifásitì tí ò ní lọ sáf ṣe fẹ́ sọ fún mi pé Wùmí lọ kọ́ṣẹ́ ni. ó tiẹ̀ da àwọn kan máa wà báyìí wọn ò ní mọ̀ pé ó lọ yunifásitì so bó ṣe ń sọ yìí wọ́n máa ti mọ̀ ọ́n sìn yìí ṣebí wọ́n lọ kọ́ṣẹ́ lẹ́kì ni wọ́n sọ pé lọ fẹ́ mọ̀ ká dò wọ́n ní kó lọ kọ́ṣẹ́ lẹ́kì ni tí wọ́n pè lọ́sàn tí wọ́n pè lọ́gbọ́n ló lọ kọ́ṣẹ́ yàtọ̀ sí pé mo rún ẹ lọ fún òun ní olórí burúkú ni ẹ ah, ah. ọba jáde kó sọ iṣẹ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo fi ẹ́ sí sẹ́yìn ọ̀tẹ̀ bá rántí ìyàwó ṣé mo sọ fún yín ṣé mo sọ fún yín ṣé àwọn pé kò tí ì sọ bí mo pọ wàhálà yóò sọ fún mi o ó ní iṣẹ́ iṣẹ́ iṣẹ́ méjì tí ẹ lè mí rò pò ní ó kọ́ mi mọ̀ pé mẹ́ta ló pè ó ní kọ́ mo rántí hairdresser mi ò rántí ìkejì mo sọ fún yín gbogbo ẹ̀ ló ti sọ fún mi ọ̀rọ̀ yẹn ń gbé nínú ni ẹjọ́ rojọ́ ẹjọ́ rojọ́ tó bá ti rojọ́ sápẹ̀rẹ̀ kókó sì wọlé because tí ò bá rojọ́ gẹ̀yìn máa kú o ó ń gbé nínú gbogbo ẹ̀ ló ti sọ fún mi the first date mo bá sọ̀rọ̀ ó ká boroboro ni so ìyá Mohbad gbúdọ̀ mọ̀ wọn ara wọn pẹ̀lú lady gbogbo ẹ tó bá ń ba ṣe gbọ́dọ̀ mọ̀ wọ ara wọn especially àwọn tó bá mọ̀ nínú justice for Mohbad yìí bẹ́ẹ̀ bá mọ̀ wọn ara yín fúnrọ́ yín receipt yín ó máa kó síta fún yín orí yín máa pé. wàláì bó o jẹ́ billionaire in dollar billionaires in dollar wàláì mi ní ìdí owó ẹ mi ní ìdí àánú látọwọ́ ẹ you talk too much ó ṣeré gúúsù wàláì ó kàn lè fún mi lówó ni wàá kọ́ post rìsíìtì tó fẹ́ fi jára kára ẹ̀ láì ṣe ó ṣeré gúnjú ó ṣeré gúnjú gbogbo èèyàn ló ń tọrọ àná ọlọ́run má yà á gbàánú lọ́wọ́ ẹ lọ́wọ́ ẹ tó máa lẹ gbogbo rìsíìtì mọ́ gbogbo àgbáyé àwọn tó máa ń tọ́jú rìsíìtì ó ti mọ àwọn tó máa ń tọ́jú rìsíìtì ẹ ò tí nǹkan bá ṣẹlẹ̀ wọn á kọ́ post ẹ̀ síta ni àwọn afiniṣẹ̀sìn àwọn tó ń ṣe ní lóore tó ń finiṣẹ̀sìn ọlọ́run níjà gbòòrè lọ́wọ́ wọn. Fred was on strike for over a year. I called you, you were still in school then. Mo ní Wùmí, má jókòó lásán strike yìí lọ kọ́ṣẹ́. Mo ní kó lọ kọ́ṣẹ́ tailoring tàbí hairdresser. O choose o choose hairdresser. Èmi yìí, èmi kàrí mọ́ mo fi ẹ́sí ṣe hairdresser. Mo bá mọ ọrùn ṣe lẹ́yìn èmi tí mo fi ẹ́sẹ́ mi ṣe hairdresser tó ti ń ṣe wù lélẹ̀ èmi tí mo fi sí ẹnu ẹ̀dẹ̀ẹ̀dà tó ti kọ́ṣẹ́ ẹrú rè lẹ́yìn tó kọ́. tó bá tẹ̀ wá jẹ́ pé ìwọ ló fi sí lóòótọ́ tó wá sanwó ẹ̀ tó dẹ̀ advice ẹ̀ tó bá kọ wàhálà ọmọ ni ó dẹ̀ sọ fún mi ó ní tí Wùmí bá ṣe irun fún yín ó sọ ó ní tó bá ṣe irun fún yín so tó bá kọ náà ọmọ tó fẹ́ kọ ni ọmọ ni àìmọye tó fi sí ọ̀rẹ́ ni tó sọ pé òun lọ sí school fún àwọn òbí ẹ̀ tó dẹ̀ gbowó tí ó dé skul mo ti rí rí tó dẹ̀ rò pé wá uni ó dẹ̀ ń gbowó òun náà ni ó máa wá lọ lùdé báwọn ọmọ tó wà skul ṣe ń ṣe at the end of the day wọ́n rí pé kó lọ skul so téèyàn bá tiẹ̀ tó bá fìyàn sẹ́nu iṣẹ́ tó bá dúró tó kọ ẹni tó síríọ̀sì nínú ara ẹ̀ ó nídìí láti ṣeré gun ọlọ́run máa san fún yàn gbogbo eléyìí tó ṣe ó ti bàjẹ́ mọ́ ẹ lára nǹkan ti bàjẹ́ lára ẹ̀ pàláì nǹkan ti ń ṣe ẹ́ ọlọ́run ló máa ń san wàláì ó lè ṣe kéèyàn má mọ̀ wàláì tọ́lọ́run bá máa san lórí ọmọ ẹ̀ báyìí ó kàn ní mọ bó ṣe ń ṣẹlẹ̀ bó ṣe jẹ́ yìí gbogbo àwọn oore téèyàn máa ṣe yẹn náà ó bá ṣe fọmọ yẹ because ọmọ yẹ ò lè máa kò lè ní ìdánù kó nù lọ ṣe oore fara àta tó bá ṣe fọmọ yẹ tó ṣe fara àta náà ọlọ́run ló máa ń san èyí tó ṣe ti pọ̀ jù ọlọ́run ò lè san kankan fún ẹ tó bá fi sẹ́nu kọ́ṣẹ́ tó kọ́ṣẹ́ iṣẹ́ yẹn wò kọ́ ni my dear tí ò bá wò kọ́ owó ẹ̀ máa ṣòfò á lọ ni ó gbọ́ táwọn eléyìí máa ń sọ ni àṣà náà ọmọ tó nìkan ṣe ni ó nìkan ṣe àwọn tó ń sọ̀rọ̀ yẹn nǹkan tó ní lọ́wọ́ nǹkan tí Wùmí ní lọ́wọ́ àwọn ò ní wọn ò ní ṣe ọwọ́ débi tó máa lọ school hairdresser tán ẹ tún pè ní olóòfẹ́ kọ́ gèlè wíwé olóòfẹ́ kọ́ bíìjì ṣíṣe ní ní mo máa tún kówó lẹ̀ mo máa tún kú fi ẹsẹ̀ mi mo máa tún lọ kọ́ gèlè wíwé mo máa tún ṣe mo máa tún ṣe bíìjì you need to stop go to tell me platform on TikTok and tell them to stop go there and tell them to stop it's, it's like you guys don't know what to ṣoré mi ń sinmi ní pẹ́ máa lọ eléyìí tí mo ṣe gan tóun bá ti máa ń tó gbé káàkiri láàárọ̀ ọ̀la èmi máa máa fún ẹ lépè sínú mi nítorí mi ò plan nǹkan tí mo ṣe. ó kọ gélì ó kọ bíìdì ó kọ hairdresser ó dẹ̀ lọ uni Wùmí o ẹ kéra fún Wùmí ẹ̀yin tẹ́ wà bí mo fẹ́ réyàn mẹ́rin kó bá mi ṣàdúrà fún wómi bíbá lára ẹ̀yin tẹ́ ń wò mí èèyàn mẹ́rin péré ẹ ṣàdúrà fún wómi ọmọ ni wùmí òun nìkan ó kọ́ bíìdì ó ń wé gèlè hairdresser ó tún jáde uni ọmọ ni wùmí wàhálà o fẹ́ fi yẹ̀yẹ́ ni wọn nǹkan tó ń sọ yìí máa pọ́n lé ni. you are blessed ọmọ wo mi ẹ wò á dá fún yín gbogbo ọmọ tó jáde lára yín ọlọ́run máa bless wọn. we love Wumi ọlọ́run á nífẹ̀ẹ́ yín ọlọ́run á nífẹ̀ẹ́ àwọn ọmọ náà yín. ẹja bọ̀ díẹ̀ sí tí bá ti ṣe báyìí mo ń wo aago lókè ni. olórí burúkú ni ẹ èmi mo ní kí n má ṣe pé fún ẹ pẹ́gbọ́n àtàbúrò ni olórí burúkú ni ẹ Karimọ ni mo bá wí olórí burúkú ni ẹ wàá má jáde fún lójoojúmọ́ ikú pa ẹ ó máa ṣòfò ara wa ṣòfò ẹ ni wàá má jáde fún lójoojúmọ́ pé kí ló ṣẹlẹ̀ pé kí ló dé olórí burúkú ni ẹni ṣé ò lè fi pláfọ́ọ̀mù tó bíldì pẹ̀lú orúkọ Mohbad ò lè fi wá nǹkan ṣe ni ò lè fi ta tọ́ ìtókúnlé ni bódẹ̀ jẹ́ pé àwọn ògùn nu hospital ló máa kó wálé tó máa máa fọ̀ sẹ́ẹ̀lì àwọn èèyàn máa ra ògùn ọdún ní Amẹ́ríkà wọ́n máa ra gan ni o àbí kó máa fi jó kó máa máa jáde fún lójoojúmọ́ ayé ẹ ti bàjẹ́ ah Karimo ayé ẹ ti bàjẹ́ ẹ̀yin ti fọmọ ẹ nínú lọ fọnú Karimo lọ fọnú ẹ̀yin ti fọmọnú ẹ jọ try láti lọ fọnú ó ti gbọ́ lọ fọnú wàá máa jáde fún lójoojúmọ́ tó ló fẹ́ parí ìjà ó ní rárá jáde fún lójoojúmọ́ ṣé ìwọ ni ìyá Mohbad dẹ̀ ń bá ṣe ìwọ ló fẹ́ gbé ìyá wá Amẹ́ríkà àbí kí ni mò ń gbọ́ yìí ẹjọ́ bá wa sẹ́ẹ̀dì ṣó Karimo ẹ̀ sí ìyá kí ni wọ́n rí sí ìyàn ń tara lé ẹ̀ lọ́pọ̀ ẹ̀gbọ́n ìyàwó lásán lásán ló jẹ́ ó lè fọ́ọ̀kì ó lè ó lè ó lè lè ṣe anything fún yín ẹ má jẹ́ lò nílò kínní ẹ jẹ́ lò nílò tẹ́ understand ó lè gbé bó ṣe tó bá gbé yín sókè gẹ́ẹ̀ ó máa gbé yín ṣánlẹ̀ at any fucking time iwájú ò ní ṣe lẹ́yìn ò ṣe padà sí ìyá Mohbad ẹ fa dé Mohbad ẹ fi dẹ́ra yín lórí gẹ́ẹ̀ yóò láìkí pé Wùmí fẹ́ Mohbad ó sọ fún mi kò láìkí pé ó fẹ́ Mohbad ó tọ́ nínú àwọn ọ̀rọ̀ tí mo play ó náà parọ́ fóun ni kò fẹ́. ó dẹ̀ sọ tẹ bá gbọ́ anirọ́ ó nírọ́ tí yẹ àti wùmí pa fóun lójú ẹ̀ ṣe ń rí rẹ́dẹ̀rẹ́dẹ́ òun ló dífá fún pé Mohbad tó fẹ́ àìgbọ́ràn tó bá pẹ́ kó fẹ́ Mohbad ojú òní rí nǹkan tó ń rí lẹ́nu ìyá Mohbad yẹn dẹ̀ ló ní ó máa gbé wá Amẹ́ríkà ló sọ de pàdé ẹ̀ mi ti ẹ̀ mọ́ mínítì ibi tó ti sọ bẹ́ẹ̀ ni pé ìyá Mohbad ń ṣèké fún ẹ ó yẹ kí n play ibẹ̀ yẹn ni but mi ì mọ ọbẹ̀ torí mi ní pẹ́ lọ́sìn ilẹ̀ ti ṣú dáadáa mi bá. wọ́n máa jáde fún wa sí ìyá tó bí ẹ olórí burúkú ni ẹ àti gbogbo àwọn tó tún bẹ ẹ ṣe especially àwọn tó mú ẹ lórí show justice for Mohbad tó jẹ́ sẹ́ẹ̀tì wùmí tó bá tún bẹ ẹ ṣe olórí ibu ni wọn ìyá tó bí ẹ o máa máa jáde fún lójoojúmọ́ wọn wà ní ìwọ lọmọ nígbà tí ìyẹ ò ti ń ṣe ọmọ lójú ẹ ìwọ wá jọ ọmọ lójú wọn olórí burúkú ni ẹni náà yes èmi ni mo sọ mo fọwọ́ gbáyà tó jẹ́ pé ọmọ tẹ́ni yẹn náà bí a ṣe worst fún èmi ò fẹ́ mọ nǹkan tí ìyẹ ṣe fún àná mi ò gbádùn tó bá ti dọ̀rọ̀ ó ní ìyàsẹ̀ èmi ò mọ nǹkan tí ìyẹ ṣe fún ẹ ọmọ tó bá ní ìyá òun ò là ẹ ló kó sí yẹn bẹ́ẹ̀ ni kò kan mi kò kan ayé nǹkan tí yẹ ṣe fún èmi ò mọ̀ ọmọ tí ò tọ́jú yẹ ọmọ ò ní tọ́jú ẹ̀ ọmọ tó yẹ̀yẹ́ yẹ ọmọ á yẹ̀yẹ́ ẹ̀ ọmọ tó mọ̀ yẹ́ lójú ọmọ á ẹ lójú ọmọ tó bẹ̀rẹ̀ tó wò dí ìyá ẹ̀ ni ọmọ ọmọ ẹ tó bí á fúru ẹ èmi ò fẹ́ mọ̀ tó bá jáde fún yẹ lórí social media lójoojúmọ́ máa ṣe òfò wàhálà rẹ ni àwa náà wá máa fi ẹ pa olè wá bú èmi dáadáa ó kúkú mọ̀ pé ìbùkún ara mi janganjangan kó o tiẹ̀ bẹ́ẹ̀ mi kó o fi mí wé ṣe ń gè ó bójú ó bóra ó ti bọ́wọ́ jẹ́ nígbà sàláwà ní kó bójú kó bóra má báwọ̀ jẹ́ kí gbogbo ẹ̀ dọ́gba tí ẹ ò dọ́gba ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹgbẹ́ òwò ara bíbo ni àwa tó bá ń bí gan àbóra tó rà ń ṣe ṣó oná kan lé o tún lọ ń bóra tó rò ń ṣe ṣó kálẹ̀ nu òfáìn ṣó òfáìn tẹ́lẹ̀ wá kọ́wọ́ síta dàbí ìgbà tó ń sun bọ́ọ̀lì ẹ́ àwọn ọ̀yà àwọn ọ̀yà oníbọ́ọ̀lì tí máa ń jẹ tí máa lọ nàìjíríà tí máa ní kọ́ bá mi fẹ̀ pa sí lẹ́gbẹ̀ẹ́ ọwọ́ ẹ̀yọ kan báyìí bọ́ọ̀lì ló jọ èkejì ẹ̀ pa ni àwọn ẹ̀pà tán ì tí ì bó èpò ẹ̀ aláìníláàkáyè mọ jọ̀nàjọ̀nà játíjátí nínú ọmọ ní ìtí ẹ̀rọ amọ́bí tó ti dárúkọ mi wọ́n ti ẹ̀fẹ́ kó tètè débẹ̀ èmi ò kéré mi ò ní pẹ́ lọ but bóyá bí tó ta play de ta bá tún play de ó possible èmi ò kàn kí n ráàyè gbogbo oru nonsense yẹn ni mi ì bá ní kí n tún wá play níbi ta play de lọ́la bó ní show mi tí mo fẹ́ wá ṣe lọ́la ó ní show mi lórí nǹkan tó ń lọ nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ẹ o ní pé wọ́n tẹ̀dí o ìyẹn la máa wá sọ̀rọ̀ lé lórí lọ́la mi ò ráàyè tiẹ̀ mi ò ráàyè tiẹ̀ ọlọ́pàá one third la máa sọ̀rọ̀ one third sọnù yẹn òun la máa sọ̀rọ̀ ń pẹ̀ lọ́la níwọ̀nba níwọ̀nba wọn a máa jáde fún yẹn lójoojúmọ́ kò sí nǹkan tó fẹ́ fi platform ẹ̀ ṣe ìyá ẹ̀ lóko tó fẹ́ wàá máa fi bú lójoojúmọ́ wọn a máa lóun gbéyà Mohbad bọ̀ lamẹ́ríkà nígbà mọ́ mi Mohbad náà mọ nǹkan tó ń ṣe ìyá yẹn ò ṣe ìyá òfò alálùbáríkà ni yá rere nìyá yẹn ni ẹni tó ní sùúrù tí ó lè sọ tẹnu ẹ̀ tán ni wọ́n á máa yẹ̀yẹ́ ìyá ẹ̀ wà náà fẹ́ gbé ìyá Mohbad wá Amẹ́ríkà tó bá fún ní gbàdúgbà olórí burúkú ààrẹ ṣégbà tó lọ Nàìjíríà ṣé ò jẹ́ kí ìyá Mohbad ṣubú ni níbi tó ti ń ṣe gọ̀rọ̀gọ̀rọ̀ tó ti ń ṣe bíi jáwé jura kiri ṣé ò ti ìyá Mohbad ṣubú by mistake ni ìwọ ló kúkú sọ fún mi pé Wùmí tún bínú pé ó ti ya ọkọ òun ṣubú Wùmí tún jà fún yọ ọkọ ẹ̀ ìwọ ló kúkú sọ èmi ò kúkú bá Wùmí sọ̀rọ̀ rí ìwọ ló kúkú sọ fún mi mo dẹ̀ ní ṣé o ti ṣubú oníkòrò o ti ṣubú jọ torí ọlọ́ngbà tó ti ṣubú kí ni mo wò mí bínú fún po ti yọ ọkọ̀ òun ṣubú tó ń ṣe gọ̀ràn gọ̀ràn gọ̀ràn gọ̀ràn ṣó ń jẹ gbáná ni. ó mà ga ọ. jáde fẹ́yìn méjèèjì everyday wọ́n bara mo jẹ abara mo lè jẹ yìí. tó o bá jáde fún ìyá ẹ lẹ́fìdè ó ní ṣoríire tó o bá mú ojú ìyá ẹ kó o fi gbolẹ̀ lórí social media wa yìí ó máa ṣú òfò ni kí ni jòsí máa sọ nínú okúkú bú jòsí ọlọ́run kúkú ṣe kúkú sọ fún mi pé àbúrò ẹni o má bú jòsí àṣó ti mọ̀ ẹni bújó ti mọ̀ ẹ́ pé ìyá òun gan òjò ẹ lójú má bo òun bújó sí fi jò sílẹ̀ mo fọlọ́run ṣẹlẹ́rìí àní fúnra ara gẹ́ẹ̀ ló tún fẹ́ jọ òmísùnmí kí nìyẹn tún bí nínú o ó ní bóun ṣe ń gbèjẹ tó ní kó appreciate tó ní ó ní tún máa ní kóun kóun fi fàdá yín lòun lẹ̀ bóyá ó ti mú ẹ dáadáa pé wọ́n tó nípò lójú tẹ́lẹ̀tẹ́lẹ̀ wàá máa búyẹ lójoojúmọ́ lórí platform ẹ̀ ṣé ò ṣe èrè ṣé ètò ìṣẹ̀ṣẹ̀ ń bíìdì yẹn ẹ̀ mo máa mọ àwọn èèyàn kan lórí tó ń gbèjà àwọn sísítà Wùmí tó ń gbèjà Wùmí mo máa mọ èèyàn kan tí máa ń gbórúkọ àwọn kan bẹ́ẹ̀ tó jẹ́ pọ́n ti wà nù fúrákàsì rí o má jọ dáwọ́ lórí péèjì ẹ̀yìn àbí lórí Instagram tó ní fẹ́ máa fi ṣorí burúkú yẹn o má jọ dáwọ́ tẹ̀ ó máa sunkún bó ṣe fi kéré òjò yẹn náà ló máa bá wó lójú ẹ̀mí ẹ̀ báyìí wá lo ni ó máa ké gan yẹn ló máa dùn ẹ̀ ju ó jẹ́ máa fi ṣe nǹkan tó máa wà ókè. Okay kó rọra jó kó rọra gbé síbẹ̀ káyé láìkẹ́ kọ́ bẹ kọ́mẹ́ǹtì àwọn tó bá tó bá láìkẹ́ orí ibú tó ń ṣe kọ́ bẹ kọ́mẹ́ǹtì sí àwọn olórí burúkú bíi sẹ́ẹ̀tì ẹ̀ á ṣorí burúkú lójoojúmọ́ tó bá tiẹ̀ fiẹ́lẹ̀ tó fọwọ́ kàngan tó bá dáwọ́ tẹ̀ tó bá fún ẹ jẹ wọ́n fẹ́ máa fi wù mí àti yí ẹ̀ṣẹ̀ lẹ́yà ọmọ àfi ẹ̀ṣẹ̀ sìn ó bá dúró tọmọ ẹ látàrọ dọjọ alẹ́ àṣìfi ẹ̀ṣẹ̀ sìn náà ni á lóò ṣe dáadáa ni torí kò sí nǹkan tó dáa nílé ayé tó bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tún dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ìyá ẹ̀. torí tí ìyá yìí ò bá bí ẹ sáyé nǹkan tó bá fi ẹ ṣe nǹkan oṣù dànù mélòó mélòó mélòó láwọn ìyá tó ti yọyún dànù sínú ṣáláńgá mélòó mélòó tó bá yọ ẹ sí igbó ni òun dúró lẹ́nu kó máa ròyìn kó máa sọ sítórì orí burúkú ìwú ìwọ tó yẹ kó ti fi ṣe nǹkan oṣù dànù tó ń bí tó ń rọjú bí olùsí ọmọ kò tẹ́ gbọ́dọ̀ jẹ́ bí tó ti ń rọbí lásán nìyẹn ẹ ti kú òní òní appreciate ẹ̀dọ̀lá kó tiẹ̀ bí ẹ sáyé lásán olùsí ara ẹ ṣé o lè sanwó ìyẹn ni oṣù mẹ́sàn-án tó fi rojú ẹ ṣé o lè sanwó ẹ̀ ọjọ́ tó ń rọjú tó ń bí ẹ lọ hospital ṣé o lè sanwó ẹ̀ játi játi nínú àwọn ọmọ rédeèrèdè àwọn ọmọ òfò àwọn ọmọ ọ̀rọ̀ ẹ̀gbọ́n àtàbúrò là ń dá sí Kwame kanda ah, Kwame stop ẹja máa lọlé. Kwame stop jẹ́ ó ṣe mẹ́nà kó tó sọ̀rọ̀ Kwame ó ti tó ó ti tó ẹ ṣeun ẹ̀yin ènìyàn ẹni ẹ̀yin èèyàn mi ẹ ní ṣòfò ẹ ní bíbíkúbi ẹ ní bímọ tó máa mú ìṣìṣì máa kojú òbò yín irú àwọn ọmọ eléle àwọn ọmọ tó máa sọ pé wọ́n mú èṣìṣì kojú òbò tó ti jáde àwọn ọmọ yẹn lélẹ̀ irú wọn lélẹ̀ ẹ jẹ́ ká filẹ̀ ẹ jẹ́ ó tún wá drag yẹn lọ́jọ́ mi ẹ fi sílẹ̀ ó sì ní kán fọ́lọ́ ó lò máa ju receipt ilẹ̀ ìyá ló fẹ́ drag ó ń bínú pé ìyá àti wùmí wọ́n ṣe wà lélẹ̀ ìwọ òde ní wà tó fi fẹ́ mú ẹ wà báyìí ó ní wà kò bínú sí wùmí nìkan àbúrò ọkùnrin náà ó sì máa sọ ìyẹn náà torí tó bá sọ ìyẹn náà èpè máa pa ẹ́ tó bá ń búwù mí tó o sọ ìyẹn náà toró o sọ fẹ́mi o àbúrò ọkùnrin sọ fẹ́mi náà ṣé ìyá yín náà ló tún dà yẹn náà rò ìyá yín náà ni àánú ò ní wá ló ṣe ọmọ òṣì ẹkọ ọmọ ọkọ ẹkọ tójú ẹbọ ní ṣáláńgá lórí social media yìí lórí ẹbù aláìníláàkáyé ẹ̀gbọ́n òṣì èrè ṣe ń sọ̀rọ̀ sí yẹ ṣé wo ló fẹ́ wá bú mi wà láì máa kọ máa rẹ́rìn abájọ tọ́nu obú sista tọ́lá ní tọ́nà àti yẹn tó ni kò má bínú kò kó ṣe lọ aṣọ tí mo ń wé ń jèlè o mọ̀ pé ẹni tó bá ní o má bínú tó tó o bu tí o bu ẹ tó ní o má bínú o mọ̀ pé àwọn ẹ̀yẹn gan ló dangerous jù ló bó ṣe ń sọ̀rọ̀ sí yẹ ọmọ pàpà lági ọmọ òṣì ọmọ kọmọ èkejì ajá ọmọ lásán lásán abájọ tí wùmí ò lè bẹ̀rẹ̀ o ò lè sọ̀rọ̀ sí ìyá mi kì í bẹ̀rẹ̀ ọmọ ìyá mi mọ̀ ọmọ ìyá mi mọ̀ ọmọ ìyá mi mọ̀ mi tó bá ti dọ́dọ̀ ìyá mi mo sán lórí gan o ìwọ tó bá rẹ́ pẹ̀lú ìyá mi mo máa bẹ̀rẹ̀ wàláì tó bá ti rẹ́ pẹ̀lú màá mi màá bẹ̀rẹ̀ ìwọ tó bá ti ní ìyá mi ṣe mi ò fẹ́ mọ̀ wọ́n á tún fẹjọ́ sùn mí kí n lè ṣẹ́tù ni màá tún tèmi ló máa tún le jù màá ló ṣe máa fẹjọ́ wọn sùn i understand ní àgbà ti dé ṣó ṣí eré àwa náà fẹ́ dàgbà ah ẹ̀rọ ti pé seventy something nínú ayé kó máa ní ó ṣe a máa understand wọn ni a máa manage ara wa ni. ara mọ́ èmi ò yá ń gbà kọ́ ìwò mo rò pé ọlọ́jọ́ ti dé ni ọ̀tá mi ti ń ka gọ́gọ́ káàkiri tára wọn yá padà bá inú mi dùn mo fò sókè mo máa wà ní kíláàsì báyìí mi mọ nǹkan tí mò ń kọ́ tíṣà mi gan understand pé kí ló ṣe mí mo ní mọ́mì mi òun para wọn ò yá báyà mi dẹ̀ já ó ní kí n má wọrí ó lọ́nà lè sì jẹ́ kọ́ wà òkè. Ah. bàbá mi tó lọ ó sì ó sì mo sì ń mèsì ẹnu ayé mi a mọ̀ pé kò sọ́jọ́ tọ́lọ́run ò ní dé náà wà mọ́ síbẹ̀síbẹ̀ tá a bá sì jọ wà báyìí ká sì máa appreciate ara wa torí dáàdì mi mo fi mọ̀ téèyàn bá ti lọ báyìí kàn padà wá mọ́ o àrìnà kó dojú àlà gan irọ́ ni gbogbo yẹn o ẹ lè má pàdé lójú àlà gan ọjọ́ sí dáàdi mi ti kú bóyá mo lálàá rí méjì hmm. ẹ jẹ́ máa lọ.